Ohun tí a fẹ̀sọ̀ mú kì í bàjẹ́, ohun afagbáramú ní nini lára. An affair handled with calmness is not impaired. An affair handled with violence causes us distress. Come speak.